Take the chance. ètò tọkọtaya la wà ní ọjọ́ sunday ní ẹ jọ ẹ rí i pé background yàtọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ohùn mi show some love ẹ jọ ẹ̀yin èèyàn mi nílé tẹ́ ẹ bá ń gbọ́ ohùn mi kó má dàbí pé mi ò wá síta lénìí òní jíjáde tí mo jáde wá lónìí nítorí pé gbogbo alamọ kan tó ń ṣẹlẹ̀ nílùú lọ́wọ́ ti coronavirus so a lè lọ studio for now àríkì Pennywise ẹ̀gbọ́n mi you are welcome ẹ̀ tẹ́ bá ń gbọ́ ohùn mi ẹ jọ̀ọ́ ẹ bá mi show some love ẹ ẹ bá mi show some love tẹ́ bá ń gbọ́ ohùn mi tẹ́ bá yẹ pé mo loud dáadáa tó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ pé ẹ ń gbọ́ mi so that màá lè mọ ibi tí màá ṣe iṣẹ́ ẹ ẹ jìnnà fún ara mi so God bless you okay ẹ ṣé pé àbẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ ká tó ṣíwájú ọba mi àjíkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run olókìkí ọba tó pọ̀ láàánú ọba tó pọ̀ ní ipá àti agbára ọba tó mú wa lọ ní ìjẹjọ tó tún mú wa padà ní ayọ̀ àti àlàáfíà sí orí ètò tọkọtaya a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò jẹ́ kẹ́nikẹ́ni nínú àwọn tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ kí kankan nínú wọn kó di òkú a dúpẹ́ Ọlọ́run ga lórí wọn Olúwa ṣeun lórí ètò yìí náà la ṣe wà tọkọtaya mi ì rí mẹ́sẹ̀gì kà but ó yọ lọ so mo mọ̀ káwọn èèyàn ń wò mí lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ṣe èmi ni èmi ni ọmọlára ayẹbọdà tó kalẹ̀ sílùú Manchester ibi tí a ti ń gbé ètò tọkọtaya dání tá a ti ń ṣe tá a ti ń tọ́jú sọ̀rọ̀ nípa ìdílé àti ohun tó ń ṣẹlẹ̀ láàárín ìdílé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ thank you very much mò ń bọ̀ wá sórí ọ̀rọ̀ yín láìpẹ́ um ọ̀pọ̀lọpọ̀ ìdílé lọ́lọ́run ti gba ọwọ́ wa tún ṣe nípasẹ̀ ètò yìí um ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni àwọn òbí ti rí you know mistakes ibi tí ó kù sí fáwọn náà àti èmi gangan tí mo bá yín sọ̀rọ̀ à ń kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi lórí ètò tọkọtaya ẹ má bínú tó bá ń fírèzì díẹ̀ àṣẹ̀mẹ́yẹ bọ̀ lápò ni ẹ má wọrí tíjọ́ mẹ́jọ máa dáa jù báyìí lọ láṣẹ Èdùmàrè nítorí pé inú ilé láti ṣe ètò tèní hmm, nítorí pé ní leadership tó tó coronavirus ò fún aláyè láti lọ studio for now so ẹ má bínú lẹ́nìí n táwọn máa sọ̀rọ̀ nípa ẹ̀ ò ní ọkọ ọ̀run ọkọ ọ̀run ìyàwó ọ̀run ọmọ ọ̀run eh, ṣùgbọ́n ká tó máa bá ètò lọ gẹ́gẹ́ bí ìṣe wa wọ́n ní àwo ló ń gbáwo nígbọ̀wọ́ ẹ bá mi share share share torí pé àwọn èèyàn ò tí ì mọ̀ pé mo wà lórí mi ẹ bá mi share sórí page yín nígbà tí a bá ń fi àsìkò yìí kí àwọn ọlọ́jọ́bí tó ṣe ọjọ́bí ní ànámọ́ ìjẹta ẹ bá mi share sister Jubike you are welcome tí a bá ń ṣe tí a bá ń ṣe àrú àwọn program báyìí ẹ ẹ fi help èmi náà ni nítorí pé ẹ ń jẹ́ kí n mọ̀ pé nǹkan tí mò ń ṣe ó wà òkè kí n tẹ̀síwájú òun ni tẹ́ bá ṣe lórí péjì yín kò ná yín ní nǹkan kan kò ná yín ní anything ṣíṣe tẹ́ bá ṣe yẹn ni ẹlòmíì á fi lè wò pé ah ok wọ́n ṣe program báyìí lọ́wọ́ jẹ́ ń lọ wò torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ò láì díà pé a ti wà lórí afẹ́fẹ́ ẹ̀yin wọn bẹ́ẹ̀ yín tẹ́ wà lórí platform yìí tẹ́ bá ṣe ẹ̀ àtúpé mẹ́jọ nìyẹn àwọn èèyàn náà tún dé sí nìyẹn ẹ lónìí gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe sọ pé o ètò tá a gbé wálé ní ètò gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò tọkọtaya kì í ṣe ètò fún onígbàgbọ́ àbí mùsùlùmí nìkan ó ní ṣe pẹ̀lú àwọn alẹ́sìn àbáláyé pàápàá nítorí pé ìṣẹ̀ṣe kò ṣeé gbàgbé ṣùgbọ́n ká tó máa bá ètò lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé awo ló máa ń gbé awo onígbọ̀wọ́ lórí ètò tèmi gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin èèyàn ṣe mọ̀ ẹ̀ ó ló mú mi lọ sí ọ̀dọ̀ ẹ̀yin lójú elédùnmarè tó kalẹ̀ sílùú Canada um ìlú Canada ní ẹyin lójú Elédùmarè wà èèyàn wa ni ní Manchester kó tó di pé wọ́n lọ sí ìlú Canada ẹ káàsán sísá mi mò ń rí yín mo rí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo rí yín tológun tológun mọ́mì mi Sherifat Lawal ẹ bá mi ṣe ètò yìí a àsìkò yìí ìgbà yarí kọjá o ní ayọ̀ àti àlàáfíà mo ti rí i pé sista Jumi ibi àyọká mi ti bá mi ṣe ẹ sista mi nìyẹn tó ẹyinjú Elédùmarè kí ni ẹyinjú ń ṣe ẹyinjú máa ń ṣe tẹ́ bá fẹ́ dá odò ẹja sílẹ̀ nílùú nàìjíríà tẹ́ fẹ́ ní fáàmù tí èèyàn tó ṣe trust ni ẹyinjú elédùnmarè mi ní parọ́ fún yín èèyàn tó ṣe trust ni ṣùgbọ́n lẹ́ni yìí mo fẹ́ fi sista jumi ib àyọ̀ká ṣe admin mi ẹ bá máa táìpù nọ́mbà àwọn èèyàn yìí sí orí afẹ́fẹ́ bóyá ìwọ fẹ́ dá odò ẹja tí yóò mọ̀ tó fẹ́ ẹyinjú ó ṣe trust owó ẹ̀jẹ̀ ní kò wọ́n rárá ẹ pè wọ́n sí orí nọ́mbà plus four one four one six seven two five six six zero six plus four one four one six seven two five six six oh six. Thank you very much ọ̀rẹ́ mi God bless you mo rí àwọn èèyàn tó ń share fídíò yìí already ọlọ́run á bá mi pọ́n yín lé ẹ bá mi jẹ́ káwọn èèyàn mọ̀ pa ti wà lórí afẹ́fẹ́ ẹ kọ́ńtàtì tbf ẹ̀yin lójú fish pond investment feed pond investment ẹ jọ̀ọ́ ó ní ẹ̀yin lójú ń ṣe fish fish pond investment ìwọ tó bá fẹ́ ṣe o fẹ́ jẹ́ alágbàtà wọn láti máa ta oúnjẹ bóyá àwọn oúnjẹ tán ti páàkì bíi rice five kg two kg èlùbọ́, iṣu, ọ̀gẹ̀dẹ̀ lóríṣiríṣi um ẹ lè pe ẹyin lójú Elédùmarè. My beautiful sister ah ah lọ́sàn-án yìí èmi nìkan tán ó yá ó yá ó yá ẹ máa share sórí péèjì yín kó tó di pé a ètò tèní. Oh dear. Ah, that's true. That is true. That is true. Charlie, uh, yes, somebody told me yesterday Um, my neighbor told me about it yesterday. Uh, RIP to Brian. Uh, I'm sorry. I'm sorry. I'm sorry for the lost. Yeah. Thanks for telling me, Chelly. God bless you. Thanks for telling me. Ẹ̀gbọ́n mi ti sister Me mentor me. Thanks for sharing. Mo ah mo jẹ́rìí mọ́mì mi Sherifat now. Wọ́n máa ṣí ẹ̀ So am I gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ, a ti bẹ̀rẹ̀ ètò náà nìyẹn. Tọkọtaya la wà lórí ẹ̀. Ẹ̀yin lójú Elédùmarè ń gbé nílùú Canada. wọ́n dẹ̀ good nípa bí a ṣe ń invest owó wa sórí fish pond. fish pond ẹ̀dẹ̀ tí ẹ máa pè wọ́n sí òun ni mo ti kọ́ yẹn eh, sista ayọ̀ náà ẹ̀yin náà jẹ́ admin lẹ́ni nọ́mbà wọn ni plus four one four one six seven two six two five six oh six plus four one four one six seven two five six six oh six ẹ̀yin lójú elédùnmarè thank you mọ́mi fún mi babájídé tó ẹ ṣe o mary ọlá jésù gẹ́gẹ́ bí ìṣe mi like always mo máa ń celebrate whether they pay for the advert or they don't pay for the advert mọ́mì wa ìtànná ògo ìtànná ògo màmá ṣìlò àwọn ló ṣe orin tí a ti ń gbọ́ látàárọ̀ yìí tó kó dàbí àlá jẹ́ kó dàbí àlá aṣọ tí mo wọ̀ sọ́rùn ẹ ṣáà ti rí tí n bá dìde mo nà tán ni ẹ ti rí ẹ rí bó ṣe ń tanná ẹ má rí iná gidi ń bọ̀ next week ẹ rí mi dáadáa iná aṣọ yìí ń blink blink ni o iṣẹ́ ọwọ́ àríkí Pennywise àwọn ló dáṣọ fún mi ìyìn sanko bọ̀ o ìyìn sanko bọ̀ o ẹ rí gèlè gèlè ẹnu kan tiẹ̀ ti ń fún mi lórí báyìí um hmm. iṣẹ ọwọ àríkí pennywise ni àwọn ló dáṣọ sí mi lọrùn wọn ní gbogbo ìgbà tí n bá fẹ ṣètò ẹ ẹ mọ pé ní tó bá mọ iye wúrà là ń tà á fún ẹ̀gbọ́n mi àríkí pennywise ah, ah, ó yẹ yín náà so wọn ń taṣọ lóríṣiríṣi ẹ rí ẹ rí ẹ máa rí fọ́tò ẹ tí n bá ṣe tán màá gbé sórí péèjì mi tó ibi tá a wá ń lọ la dé yìí o a ní àlejò kan pàtàkì ìdí tí mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe àìní yẹn thank you very much Baba King ó yá yá yá share sórí péèjì ẹ náà ibi tá a wá lọ la dé yìí a ní àlejò pàtàkì kan tí a ó pè ní wákàtí tí wọ́n á darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti tan ìmọ́lẹ̀ kí ló pè ní ọkọ̀ ọ̀run ta ni ọkọ̀ ọ̀run ọ̀nà owó la lè gbà tí kíní máa fi stop kí ni effect ẹ̀ nínú ayé wa òun ni àwa sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ oríṣiríṣi ènìyàn là ń gbé wá sórí ètò tọkọtaya à ń gbé ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn àbáláyé àwa ò fi àbí so ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ẹ gbọ́ àlàyé ẹnu wọn ṣó ti yé wa tẹ bá fẹ́ ìmọ̀ràn lẹ́yìn ẹ̀ á fi nọ́mbà wọn síbẹ̀ ẹ lè láǹfààní láti pè wọ́n ẹ̀tọ́ tèmi gẹ́gẹ́ bí olóòtú ni pé ká wá tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn sí wa ẹ ẹ bá mi pe Angelica Portia ẹ bá mi wá wọn kàn wọ́n ti láwọn ò gbọ́dọ̀ mix program yìí ẹ ẹ bá mi share kó dọ́dọ̀ wọn àbí ẹ bá mi type ẹ bá mi share kó dọ́dọ̀ wọn ẹ jọ̀ọ́ ẹ mú fàsìkò yìí kí brọ́dà mi Alhaji K Badmus tó ṣọjọ́ ọ̀bí lánàá àti Agape catering sísítà mi ìyá oyin kan àwọn náà pé fifty eight lánàá ẹ̀mí wọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún àti gbogbo ẹ̀yin tẹ̀sán fẹsà ẹ ṣé mo dúpẹ́ sista Bukola mi èèyàn mi pàdí mi ẹ three d salon tó kalẹ̀ sílùú Rochdale wọ́n ta gold lọ́wọ́lọ́wọ́ gan mọṣẹ ní kán má jáde ẹ sì lè ọdà fún báàgì yín àwọn designer bags là ń sọ ń pa ẹ kì í ṣe fake o àwọn designer bags tẹ́ bá gbọ́ three d's kò lẹ́ni kò ní rival ẹ má jà tẹ́ ẹ bá ti rí fọ́tò ẹ̀ gan ẹ ti mọ̀ pé kò ní rival iṣẹ́ ọwọ́ three d's nìyẹn ẹ má bínú tó bá ń freeze kò mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo eléyìí ni so ní ijọ́ mẹ́jọ á tún bẹ́tà jù báyìí lọ so ẹ já sáré gbọ́ orin mọ́mì wa yìí ìtọ́nà ògo màmá ṣìlò jẹ́ ó dàbí àlá. tó díẹ̀ la fún yín nínú orin mami wa mama shilo ẹ lọ download orin wọn ó wà lórí youtube jẹ́ ó dàbí àlá fẹ ìtọ́nà ògo mama shilo wọ́n wà lórí youtube ẹ má gbàgbé láti subscribe sí channel mi náà èmi náà ti wà lórí youtube èèyàn méjì àbí mẹ́ta ló ti wò wá ṣèdébẹ ìjẹta ní ìkókó ni wá ẹ bá mi subscribe ẹ ó rí tí wọ́n kọ tọkọtaya lẹ́tọ̀ tọkọtaya ẹ ó rí ẹ ó rí àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn ẹ lọ wò wọ́n ó bẹ ó in fact ẹ máa benefit gidi nínú ẹ sista Jumi ib Ayoka. àwọn náà ń ta oríṣiríṣi ní orí Instagram bíi belt designer belt oúnjẹ àwọn nǹkan Dubai ẹ lè ríra ẹ pè wọ́n sista Jumi ib Àyọ̀ká Nàìjíríà ni wọ́n fi ṣe ibùjókòó tó ẹ já máa bẹ́tò lọ ní wákàtí yìí á pe àlejò wa pé kí wọ́n darapọ̀ mọ́ wa báyìí so that ẹ lè bá wọn sọ̀rọ̀ ẹ lè béèrè àwọn nǹkan tí kò bá yé wa lọ́wọ́ wọn ẹ jẹ́ kí n pè wọ́n sórí aago wọn hmm, bluetooth mo fẹ́ kí ká gbọ́ ohùn wọn dáadáa ni o ẹ má bínú ẹ ṣe mọ̀ pé mo ní kò mọ́ra Mò ń bọ̀ o. Bluetooth. Mm. Mò ń bọ̀. Ó máa ṣiṣẹ́ ní àìpẹ́ yìí. Ó máa ṣiṣẹ́ láìpẹ́ yìí. Or ẹ jẹ́ n try láti pè wọ́n ná so tí ò bá dẹ̀ loud a máa wo nǹkan tá a máa ṣe sí i. a ti ń pè wọ́n báyìí. Hmm? Hello, sir. ètò ní ẹ̀kú déédéé àsìkò yìí wọn nílé, ẹ show some love. Tẹ bá ń gbọ́ wọn, ẹ jẹ́ kí n rí love yín. Tẹ bá ń gbọ́ àlejò wa, ẹ show some love ká lè mọ̀ pé ẹ̀ ń gbọ́ wọn nílé. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ show mi ní some love kó tó di pé a tẹ̀síwájú. Mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn wa ń gbọ́ wa nílé ni. Ẹ má bínú sà o, ẹ jẹ́ kí àwọn èèyàn wa kán kán show wa some love náà ká tún tẹ̀síwájú. onílé ẹ̀rọ rí tá àlejò wa one minute sir ẹ má àwọn èèyàn mi á gbà mí bọ ok ok wọn làwọn ń gbọ́ wa nílé ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé tó ń wò yín. tèmi adára àríwá ìjòyè ọba àṣà àgbáyé ọba ẹgbẹ́ àgbáyé ẹ káàbọ̀ sórí ètò tọkọtaya lẹ́wà yìí ní ìwọ̀nba ọjọ́ orí tèmi mo gbọ́ rí ni ṣùgbọ́n kò yé mi kí ló ń pè ní ọkọ ọ̀run gangan kí ni ohun tá à ń pè ní ọkọ ọ̀run àbí ẹ ṣe é ṣe é ṣe ẹ jẹ́ káwọn èèyàn kan jàǹfààní ẹ̀ ni ọkọ ọ̀run wà lóòótọ́ ni ìyàwó ọ̀run wà bẹ́ẹ̀ sì ni ọmọ ọ̀run wà. inú mi dùn pé wá sí ètò tí ẹ ṣe lónìí nítorí pé ọ̀pọ̀ ìdílé ni ohun tí à ń wí yìí ni ó ti túká ọ̀pọ̀ ìdílé ni ọ̀kọ̀rọ̀ yìí kọ́ bí ó ti fa ọ̀pọ̀lọpọ̀ ègbè tiẹ̀ tó lọ sórí ẹ̀ sà ẹ bá wa sọ fún àwọn aráalé tó ń wò yín ọmọ ìlú wo ni yín gangan sà. Ah, ẹ ṣeun púpọ̀ olóòtú ah, ọmọ bíbí ìlú òkíà ọ̀kà àkókò nípínlẹ̀ Ondo èèyàn yín kan wà bí tó jẹ́ pé mo mọ̀ pé wọ́n á show some love kọjá bó ṣe yẹ àwọn bíi sista kúnyìn ayọ̀ yínká ayọ̀dèjì àwọn fámìlì yín nìyẹn àwọn òǹdó ẹ̀gín wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí yín nìsín tó gẹ́gẹ́ bí ẹ ṣe sọ síwájú pé ẹlòmíì lè máa mọ̀ bóun ní àbóun ò ní báwo lèèyàn ṣe wá mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń affect òun nìyẹn tó òde òní tí ó sì ń gbógun ti ìdílé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ àwọn ni wọ́n máa ní ọkọ tí wọ́n sì máa ní ìyàwó ọ̀run ṣùgbọ́n kí n tó wá wọ inú ọ̀rọ̀ yẹn dáadáa ẹ jẹ́ kí n sọ àwọn àpẹẹrẹ àti àwọn àmì tí ó téèyàn lè fi mọ̀. àwọn tí wọ́n ń gbọ́ wa wọ́n lè máa wo kí ọjà àwọn ọ̀nà yìí ṣùgbọ́n kí tó tẹ̀síwájú mo bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí ẹ̀yin tí ẹ̀ ń wò wá tàbí ẹ̀yin tí ẹ̀ bá wa ṣe àìṣe ẹlẹ́mọ̀ràn iṣẹ́ ẹlẹ́mẹ̀wàá tó kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó lè ní ìjà àǹfààní ètò yìí ẹ jọ̀wọ́. ẹ jọ ká tó máa bá ètò lọ ẹ jẹ́ kí n pe nọ́mbà tí àwọn èèyàn wa lè pè sí lónìí o oh seven five o oh seven two seven two six o oh six nọ́mbà tẹ́ ẹ lè pè sí ni o seven five o seven two seven two six oh six fún eh, ẹ̀yin tẹ́ bá ti ní nọ́mbà temi food lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nọ́mbà yẹn ni ẹ lè pè wá sí ẹ lè pè sórí ẹ̀ ẹ lè pè sórí eh, ẹ láǹfààní láti pè sórí whatsapp ẹ má bínú torí pé whatsapp ọ̀hún ni à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n nọ́mbà ẹ tó bá pè ẹ tó bá fẹ́ pè ó lè pè sórí nọ́mbà yìí ẹ jọ̀ọ́ thank you very much sorry oh seven five oh seven two seven two six oh six ẹ láǹfààní láti béèrè ẹ ṣí ẹ ẹ jẹ́ káwọn ènìyàn mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ṣí ẹ ẹ jọ mo ń gbọ́ yín lọ sà. ṣé wọ́n rí ètò nípa ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o hmm. torí kò sí ẹlẹ́sìn àti ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ìgbàgbọ́ àti àwọn ẹ̀sìn tó kù kò sí bí ẹni tí tí ò lè ṣaláì máa dojúkọ ìpèníjà yìí nítorí pé gbogbo ènìyàn pátá tó wà wà láyé pẹ̀lú ìpàdé ẹ̀mí nítorí pé ẹgbẹ́ wa yàtọ̀ sí ra wa ni ṣùgbọ́n ọ̀rọ̀ lórí ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ lára àwọn àmì tí ẹ lè fi bímọ wípé ìdálà ẹ ti ń dojúkọ ìpèníjà yìí nínú ìdílé yín tàbí ẹ̀yin tẹ́ ò tí ì má rí tí ẹ lè máa dojúkọ ìpèníjà yìí. ẹni tí ó bá ń láàlá tí ó ní ìbálòpọ̀ lójú àlá yálà ó ti ní rí bóyá ẹ̀kan ṣoṣo ló experience ẹ̀ rí tàbí ó máa ń sábà wáyé lọ́pọ̀ ìgbà ó ní ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀rẹ́ hmm. ẹni tí ó bá lálàá ẹ̀yin obìnrin tí ẹ bá wẹ̀ tí ẹ bá ń kírìmù ara ó yẹ kẹ́ máa sábà tẹ ọmú yìí wò tẹ́ bá tẹ ọmú yìí tó mi bá jáde nínú ọmú yìí ẹ mọ̀ pé ẹ lọ ọkọ ọrùn. Ah, ẹ ń dọ̀ sà ẹ má bínú sà ẹni tí tó bá yẹ pé ó tọmọ lọ́wọ́ tírú ẹ̀ tó tẹ̀ ẹ́ tó wá rí pé omi jáde ńkọ́ ṣé ẹ ń sọ̀rọ̀ nípa ẹni tí ò tí ì bímọ rí rárá. Ah, eh. ẹni tí ò tọ́ lọ́wọ́ ẹni tí ò tọmọ lọ́wọ́ rárá hmm. ó ṣeé ṣe kó ti bímọ rí ó ṣeé ṣe kó má ti bímọ rí ṣùgbọ́n tí ò tọmọ lọ́wọ́ tó hmm. tó ẹ̀ dédé wú tàbí tí ọmọ ẹ̀ tó bí jáde lórí ọmọ ẹ̀ ó ń tọmọ lọ́wọ́ ní ọ̀rùn ń tọ́ spiritual child ẹ̀ lọ́wọ́ ń gbà yẹn. Hmm. so onítọ̀. ẹjẹ tún ẹjẹ tún béèrè béèrè táwọn èèyàn lè fẹ́ béèrè lọ́wọ́ yín ní mómẹǹtì yẹn sà ìbéèrè tèmi tó wá sọ́kàn mi ni pé tí onítọ̀hún bá lọ ní kánsà tí ò mọ̀ pé kánsà ní kọ́ sà. Thank you. ọmọ náà wà tí a máa ń pè ní kọ́kọ́ wà tí a máa ń pè ní sọmúròrò sọmúròrò tí omi bá máa jáde lórí ọmú kò ní dàbí omi nọ́mà omi ọmú tí ọmọ máa ń ìyẹn fún ti sọmúròrò so then ti sọmúròrò ọmú yẹn kàn déédéé wú ni tí tí ò ní ṣe pé bóyá pé àpẹẹrẹ bíi pé èèyàn ń tọ́ ọmọ ṣùgbọ́n ẹni tí ara ẹ̀ tutù tó nǹkan náà mọ̀ ẹgbẹ́ ara òun tutù so ó yẹ láì sí pé ó ń tọ́ ọmọ lọ́wọ́ so ó lè má mọ̀ ọkàn lè wí pé ọkàn wáyé bẹ́ẹ̀ ni. so ìyẹn gẹ́gẹ́ bí ìdáhùn fún ìbéèrè yìí. ẹ ṣeun sà. ẹni tí ẹni tí tí ó tí ọkùnrin tí ó máa déjẹ ọkùnrin fún bóyá bíi a month six months èyí ẹ̀ tọkùnrin ajá jùlẹ̀ bóyá òun ní relationship yẹn kàn dédé sún àbí ọkọ náà ni àti ọkọ náà ni ó kàn decide pé òun ò ṣe mọ́ tí kan ti ṣẹlẹ̀ èkejì ẹ̀kẹta títí tó ti máa jẹ́ ọkùnrin ẹlẹ́karùn-ún kó mọ̀ pé ọkọ ọ̀run òun. ẹ má ẹ bá mi ẹ bá mi hold on sir ẹ jẹ́ n tún fi àsìkò yìí sọ fún ẹ̀yin aráalé nọ́mbà tẹ́ ẹ lè pè sí olówó tí fún ìbéèrè kí ìbéèrè tẹ bá ní fún àwọn bàbá wa yìí àti pé ẹ má gbàgbé pé program wa yìí a ti shift ẹ lọ sí YouTube ẹ láǹfààní láti subscribe sí YouTube wa ẹ ó rí i pé tọkọtaya lètò tọkọtaya lètò tọkọtaya méjì ló wà lórí YouTube o bọ̀tìn tí wọ́n kọ tọkọtaya lètò ẹ bá wa subscribe tẹ ẹ bá subscribe sí channel wa ìyẹn ni pé ẹ ń gbé iṣẹ́ wa náà lárugẹ pé ah nǹkan tárábìnrin yìí ṣe nǹkan tó make sense ni ẹ bá wa subscribe tó bá yẹ pé ẹ láǹfààní àti pè message àbí question tẹ ẹ bá ní tẹ ẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn dádì wa yìí ẹ béèrè lásìkò yìí ẹ táìpù ẹ ẹ bá mi share fídíò yìí ẹ share share share kò kú sí church lẹ́yìn àti lọ́mọ́ṣáláṣí ẹ bá wa share kí àwọn èèyàn kó lè mọ̀ pé tọkọtaya lè tó ti bẹ̀rẹ̀ mò ń gbádùn yín lọ sàó ẹ ṣeun ìyá mi so ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yálà tí wọ́n ti márì rí tàbí tí wọ́n ti márì rí tó jẹ́ pé relationship wọn máa ń déédéé break tí wọn ò lè ní rí ìdí kan tàbí hmm. òmíràn tí relationship yẹn á fi break ọkọ ọ̀run ni ó fà á. Hmm. ẹlòmíràn sì lè wà tó jẹ́ pé a máa lóyún tó jẹ́ pé oyún yẹn á máa wálẹ̀ ó lè jẹ́ oṣù kan ó lè jẹ́ oṣù dídí lórí oṣù márùn-ún táwọn hmm. dídí ní encourage so ọkọ̀ ló máa ń sábà fa ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ so àwọn ara wọn pé mo lè sọnà ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni ni wọ́n lè dojúkọ ní ìdojúkọ láti má tètè rí ọmọ bí hmm. tí wọ́n máa wò bóyá ogun ọ̀tá ni tàbí ogun láti ọwọ́ àwọn àgbàlagbà tá à ń pè ní ẹlẹ́yẹ ni ó ti wá tó sì jẹ́ pé ó lè má rí bẹ́ẹ̀ rárá ṣẹ́rí ó lè tí ọ̀tá lẹ́wà ń bẹ̀ ṣùgbọ́n kì í sábà pọ̀ bí kì í sábà pọ̀ tí ó jẹ́ pé láti pàṣẹ ọkọ ọ̀run àdìyàwó bẹ́ẹ̀ ni pàtìpàtì hmm. ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run ni ó ti máa ń sábà ń ṣẹlẹ̀ hmm. nítorí pé ọkọ ọ̀run ẹlòmíràn ó ṣeé ṣe kó yọ̀ọ̀dà ọkọ fún kó má yọ̀ọ̀dà ọmọ. Hmm. òun náà mo fẹ́ béèrè pé ọkọ ọ̀run mélòó lẹ́yìn ilé sọ pé báwo tí ò hẹ́ẹ̀pù wa. ẹ ṣe mo ṣì máa mo ṣì ń bọ̀ wá síbẹ̀ so gẹ́gẹ́ bí mo sọ pé àwọn ọkọ̀ọ̀run míì wà wọ́n lè yọ̀dá ọkọ ayé kọ́ má yọ̀dá ọmọ kan ayé fún èèyàn irú wọn ni wọ́n máa ń dààmú wá ọmọ káàkiri káàkiri káàkiri tí wọ́n ní tètè rí ọmọ bí tí wọ́n bá lọ sí ọ̀dọ̀ ó ṣeé ṣe kán lọ sí ọ̀dọ̀ àwọn alájù kí wọ́n sọ fún wọn pé yálà bóyá orí wọn ò yan ọmọ wáyé hmm. ẹlòmíì ní ọ̀rẹ́ sì lè wà wọ́n sọ pé ọ̀tá kan ni ó wà ń bẹ̀ láì mọ̀ pé ọkọ ọ̀run ẹ̀ ni ìhò ìyọ̀dà ọmọ fún ẹlòmíì dẹ́wà tó jẹ́ pé ọkọ ọ̀run lè yọ ọ̀dà ọkọ fún ìyàwó tó sábà bí ọkọ tàbí wọn bí fún ọkùnrin wọn á tún fira lẹ̀ wọn á tún lọ sọ́dọ̀ ọkùnrin míì wọn á tún bímọ wọn á tún lọ sọ́dọ̀ ọkùnrin míì irú yẹn ló máa sábà ṣẹlẹ̀ ẹlòmíràn sì lè wà ọkọ ọ̀run ẹ̀ kò ní yọ̀ọ̀dà ọmọ fún kò tún ní yọ̀ọ̀dà ọkọ ayé fún oníyọ̀dà ọmọ ayé yọ̀dà yọ̀dà ọ̀pọ̀ ayé fún ìwé náà tún wà ẹlòmíràn sì wà tó jẹ́ ọkọ ọmọ ayé ọkọ fún ṣùgbọ́n wọ́n á dojúkọ ìpèníjà nípa ọ̀rọ̀ hmm. from time to time tó ìyẹn náà ti wá. Hmm. gẹ́gẹ́ tí wọ́n wá sórí ìbéèrè yín àwọn ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run mìíràn máa ń dúró ti èèyàn. tàbí hmm. lọ́wọ́ ikú ọ̀pọ̀ àwọn tó máa dúró tí èèyàn yìí wọ́n máa ń sábà ń jowú gan. Hmm. wọ́n wọ́n máa ń sábà ń wọ́n máa ń jorú gan. àmì mi ṣe bí ìyá kan wo nínú fíìmù pé fíìmù lásán ni. Ah, ah, ah, ohun tó máa ṣẹlẹ̀ ni àwọn tó ń ṣe fíìmù náà máa fi ṣe fíìmù. mo ní àwọn story tí ó jẹ́ life story tó jẹ́ experience mi. Ah, àfàìtàn ìyẹn náà ni o. <laughs> ẹ bá wa ṣe ní ṣókí ṣókí ẹjọ sà. Hmm. so ẹ jẹ́ kí òkè máa kàn sọ bí méjì péré ṣé rí orílẹ̀-èdè nàìjíríà kan ni mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí àti bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn mo ti wá sórílẹ̀-èdè Brazil ní ìdí tí mo ti bá yín sọ̀rọ̀ ní nǹkan bí ọdún méjì sí mẹ́ta tí mo wá sí orí mo dé orílẹ̀-èdè Brazil tí mo wò pé mo fẹ́ gba ìwé ìgbé ìlú mo sì decide pé àfi tí èèyàn bá wà ní ìgbésẹ̀ báyìí tí wọ́n wá introduce sí mi láti fẹ́ so arábìnrin yẹn bí ó ṣe rí mi òun fúnra rẹ̀ ti láìkí mi so mo mo wá sọ fún yín pé kó tó di pé a decide láti pé ká fẹ́ra jẹ́ kí n ṣe ìwádìí nípa nípa ẹ̀ so hmm. nǹkan kan tàbí ṣèwádìí mo wá. ẹ bá mi ṣe é ṣe é ṣe ẹ ẹ bá mi ṣe é jọ ẹ bẹ jí fẹ ẹ má bìbí ṣàtẹ̀síwájú. so bí ẹni yìí bí mo ṣe ṣèwádìí ẹni yìí wò mo wá rí i pé ọkọ ọ̀run ẹ dúró tì í níbi tí àwa kankan tàdíjọ ń sọ̀rọ̀ yìí. Hmm. mo wá béèrè lọ́wọ́ ẹ pé arákùnrin pé nǹkan tí mo rí yìí ó ti bí ọmọ márùn-ún ṣùgbọ́n ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bí ọmọ òun fún ó wá ní lóòótọ́ ni wọ́n á ní pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bímọ fún kí ló dé tí òfin kúrò lọ́dọ̀ ẹ̀ oníṣe ló kú hmm. ọdún mélòó tẹ́ fi fẹ́ra ọdún méjì làwọn fi fẹ́ra wọn tó lẹ́yìn tó bímọ kan ló kú. ó bá ló ṣáà ti kú. Hmm gbogbo wọn pátápátá àwọn márùn tó ti bímọ fún àwọn márùn ló ti kú tó jẹ́ pé ọkọ ọ̀run arábìnrin yìí ló sì pa gbogbo àwọn ọkọ ayé ẹ̀ hmm. so bẹ́ẹ̀mi náà ṣe sọ fún yín pé arábìnrin mo yọ ọ̀dà ẹ̀ bí ìjìnlẹ̀ ìgbẹ́rẹ́ àti ìgbà ìwé ìgbélò lórílẹ̀ ìgbà tí mo so nítorí pé ọ̀rọ̀ ọkọ ọ̀run yìí kò mọ pé bóyá èèyàn jẹ́ alágbára hmm. nítorí àwọn náà ní agbára ní àfi kí èèyàn ti yá gidi gbé ìgbésẹ̀ kánípa arábìnrin rẹ́dì láti gbé ìgbésẹ̀ lórí ọkọ̀ ọ̀run ẹ̀ ní ìbátúndà ṣùgbọ́n àwọn òbí lè fi pé òun òbí lè fi pé ọkọ̀ ọ̀run kọ́ fi pé nǹkan yẹn kọ́ òun hápùn tàbí ìyá òun ni òun sì fún àwọn. so kan tí òun nígbàgbọ́ lé lórí nìyẹn ṣé wàá rí sísá ẹlòmíín wà tó máa ń rí ọkọ̀ ọ̀run ẹ̀ láì bẹ́ẹ̀ ni tó jẹ́ pé òun rí ọkọ ọ̀run in life. ẹyẹ tí ọkọ ọ̀run ẹ bá ti dé. ẹ má bínú ẹ bá mi tẹ pọ́ọ̀sì síbẹ̀ yẹn sà mo fẹ́ polówó díẹ̀ torí pé mo ní báwọn èèyàn wá ti farabalẹ̀ wọ́n fẹ́ gbádùn yẹn wọ́n gbádùn ọ̀rọ̀ yín ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ pé ẹ ní tó bá dé á dà bí àlá ẹ má gbàgbé pé orin wọn ń lọ lọ́wọ́ ní YouTube ẹ lọ download orin màmá Ṣìlò àtó bá dàbí àlá á dàbí àlá nígbà tó bá dé ẹ jẹ́ ká gbọ́ orin wọn ẹ jẹ́ ká gbọ́ ká jẹ́ ká fi ṣàǹfààní ká ká ẹ̀pù wọn ká bá wọn polówó orin yìí ẹ̀yin náà ara lé ẹ gbádùn orin yìí ẹ gbádùn ẹ gbádùn ẹ jí ó dàbí àlá ni. ẹ mọ̀ pé

Thank you. so ẹ má bínú a ti padà sí orí ètò tọkọtaya láwà nílùú Manchester ibi tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. orin mọ́tò ẹ̀ṣẹ̀ gbé jáde a sì gbé àwọn àlejò wa wá pé kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkọ òun ìyàwó ọ̀run àti àrà tí ó ń fi ìyàn dá àti àtúnṣe tá a lè ṣe tì pé ajá yín dúró sà ọ̀nà tá à ń yà ló pọ̀ ẹ má gbàgbé pé ẹyinjú Elédùmarè ó ní iléeṣẹ́ tí wọ́n ń bá wọn dá oko ẹja èyí tí wọ́n ń pè ní fish pond investment ẹyinjú wà nílùú Canada nọ́mbà tẹ́ ẹ lè pe ẹyinjú sí ni òun náà ti bá wa kọ sí orí ojú òpó wa yìí plus four one four one six seven two five six six oh six ẹ̀yinjú olódùmarè ẹ káàbọ̀ sórí ètò ìmọ̀mi Helen akíngúlé akíngúlégbé ẹ kú ìsinmi òní ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni wọ́n wà lórí ẹ ẹ lè check wọn on website www dot bjulysignet.com ẹ ṣe ọwọ́ ẹ̀yinjú olódùmarè nìyẹn bákan náà lèmi náà wà lórí YouTube tọkọtaya lẹ̀tọ́ ẹ bá wa subscribe ẹ wò ó gbogbo ẹ láǹfààní láti lè wo fídíò tẹ́ ti mix sẹ́yìn sẹ́yìn ní gbogbo ọjọ́ Wednesday ní déédéé agogo mẹ́rin náà ẹ pàdé mọ́mì wa Helen Akíngbùnúgbé nípa ọ̀rọ̀ Ọlọ́run pé wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa tó dádì wa ẹ má bínú níbi tí a fi tì sí ẹ bá mi mú un láti bẹ̀ wípé àrà tí ọkọ ọ̀run tó ń fìyàn dá àti bí ọkọ̀ ọ̀hún ṣe ń jowú níbi tá a bá dé gẹ́gẹ́ bí ìṣọ́ because wákàtí kan péré òun ni a ní lórí ètò yìí hmm, torí a fẹ́ jẹ́ kó ju wákàtí kan yẹn náà lọ nítorí àwọn èèyàn wa tó ń lọ bí ẹ kàn bá wa ṣe ní ṣókí ṣókí ṣókí lórí gbogbo àwọn tó tẹ́ yìí brief ẹ̀ fún wọn kí là ń pè ní ọkọ̀ ọ̀run ọ̀nà owó lọkàn ọ̀run gbà disturb èèyàn ṣé ọkọ obìnrin obìnrin ọ̀run wà ṣọmọ ọ̀run wà tá à ń pè ní spiritual husband and wife and children ẹ ṣeun sà. ọkọ ọ̀run yà wọ́n ní gbogbo àgbáyé ni wọ́n faramọ́ pé ó wà gbogbo àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn olúkúlùkù sì ní àwọn ọ̀nà tí wọ́n ń gbà láti ṣiṣẹ́ ọkọ ọ̀run ìyàwó ọ̀run àti ọmọ ọ̀run. gẹ́gẹ́ bí ní ibi tí mo bá ọ̀rọ̀ yìí dé pé àwọn ẹlòmíín máa rí ọkọ ọ̀run wọn láti pé tí wọ́n bá wọlé báyìí wọ́n á mọ̀ wípé àwọn ní àlejò. bẹ́ẹ̀ sì ni ẹlòmíràn wà ọkùnrin kan lẹ́wà tó sọ fún mi pé ìyàwó òun pé òun níyàrá tòun òun náà níyàrá tiẹ̀ pé ṣùgbọ́n ìgbà mi. ẹ ó dàn fún mi sà ẹ ó dàn kọ́ọ̀lù kan wọlé sà. hello. Okay. hello. hello. hello. yeah. ẹ ẹ pè mí padà mo wà lórí afẹ́fẹ́ báyìí ẹ pè mí padà mo wà lórí afẹ́fẹ́ ẹ má bínú ẹ tẹ̀síwájú sà. Hmm. fún wípé ọkọ ọrùn òun òun ni ó máa ń gbé Um, wow. wow. wow. ọlọ́run sà ó dàbí pé wọ́n complain pé network yẹn ẹ jọ ṣé network ẹ bá mi wo ẹjọ ẹ̀yin èèyàn mi nílé ẹ bá mi show some love tẹ́ ẹ bá ń gbọ́ wa ó dàbí pé wọ́n ní ẹgbẹ́ ìjọ wa lẹ́nu ẹ mo ti rí sa ẹ̀yin ju Olódùmarè you are welcome you are welcome you are welcome sister. ẹ̀yin jù náà ti pẹ̀lú wa ẹjọ́ Elédùmarè tó ń ta oríṣiríṣi oúnjẹ tí wọ́n ń ṣe ẹja tẹ bá fẹ́ ṣe fáàmù ẹja gẹ́gẹ́ bí mo ṣe sọ fish pond lówó pọ́kú àwọn náà ti join wa ní wákàtí yìí thanks for coming sí. Mm. Ẹ jẹ́ ká ṣe ní pápá àpá, a ní ten minutes láti fi sọ. So, kí ni ọ̀nà tá a lè gbà sọ́ọ̀tì ọ̀rọ̀ ọkọ ọ̀run ìyá òṣèjọ́. Ah, irú ọkọ ọ̀run yẹn èèyàn máa ń béèrè ohun tó fẹ́ gbà kí ó lè yọ̀ọ̀dá yẹn ọ̀rọ̀ wà níyàn ni nínú ìwádìí tí èèyàn bá ṣe. now ẹni tí ó bá jẹ tí ọkọ ọ̀run ẹ̀ tí ó jẹ́ pé Eh, always ló ń dà á láàmú níṣẹ́ ni wọ́n máa ń ya ọkọ ọ̀run tí wọ́n sì máa ń ya ìyàwó ọ̀run hmm. wọ́n sì máa ya eh, ọmọ ọ̀run so ohun tí a lè ṣe nìyí ṣùgbọ́n àwọn ẹlòmíín wá wà tó jẹ́ pé wọ́n lè máa sọ pé àwọn ti lọ ṣiṣẹ́ ọkọ ọ̀run rí ṣùgbọ́n kò lọ bẹ́ẹ̀ ni nítorí pé kò sí wọ́n ṣe lè yà yìí ojú olẹ́kọ̀ọ́ tó lè ṣe ni pé tí ó lè ṣe ni pé kí wọ́n kí wọ́n bẹ̀ẹ́ pé kó di protector fún yín kó máa guide yín kó máa protect yín so after bá ṣe bóyá bí ọdún bí méje ọdún mẹ́ta so tẹ bá tuntun rí àwọn some feelings ẹ tún ní àǹfààní láti tún tẹ tún tún nǹkan yẹn ṣe so that kẹ bá lè ní ẹ kẹ bá lè enjoy yín ẹ kẹ lè enjoy family relationship tó ohun tí ẹ lè ṣe nìyẹn ẹ lè mọ ẹ lè ṣe ní ọdún méjì ẹ lè ṣe ní ọdún mẹ́ta àfi tí ẹ bá ṣe tẹ bá rí bẹ́ẹ̀ rí ìsọ̀kọ̀ ẹ̀ mọ́ láyé ẹlẹ́ṣẹ̀ tó lè sọ pé ẹ gbàgbé nípa ẹ̀ ṣùgbọ́n ó jẹ́ bí mo ṣe jẹ́. ẹ ṣeun dájú wa níbi tí a wá sọ ọ̀rọ̀ jẹ́ ìdúmọ̀ rẹ̀ ẹ fún ẹ̀yin èèyàn wa nílé fún ìmọ̀ràn tó tẹ́ fi tẹ̀síwájú ṣẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa à ń gbé oríṣiríṣi àwọn èèyàn wa. pẹ̀lú ìdílé òun ni a ṣe gbé àwọn dádì wa wá ní ọ̀sán yìí ṣùgbọ́n nítorí pé ọ̀nà wọn jìn Brazil ni wọ́n wà tí a ti ń gbọ́ wọn yìí ẹ má má ìdí nẹ́tíwọ̀kì yìí House of Fuji náà kò dákẹ́ jẹ́ Brazil la ti ń gbọ́ ohun dádì wa yìí so ìmọ̀ràn tí ẹ bá wá fẹ́ gbà wọ́n lórí ọkọ̀ ọ̀run yìí a ó fi nọ́mbà yín sí orí afẹ́fẹ́ báyìí fún àwọn èèyàn láti pè yín láti gba ìmọ̀ràn tiyín ṣùgbọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìmọ̀ràn wo lẹ ní sí jẹ́nẹ́rà both ọkùnrin àti obìnrin kó tó di pé a tẹ̀síwájú ká tó yọ̀ǹda ẹ̀yin sà. ìmọ̀ràn tí mo ní fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ sì ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórí ètò tọkọtaya Ah, òun ni wípé lákọ̀ọ́kọ́ ná ó ṣe pàtàkì ìwọ ọkùnrin ó ṣe pàtàkì kí a ti máa ṣe ìlànà tí o bá wà hmm. ó jẹ́ ìlànà kìrìsìtẹ́nì ni tọ̀ àwọn wòlíì lọ kí o ṣe ìwádìí ìyàwó ẹ̀ tó bá jẹ́ ìlànà mùsùlùmí ni tọ̀ àwọn àfàlọ́. ó ní ìmọ̀ tó ní òye ọ̀rọ̀ àti ìwádìí ìdàwó ẹ̀ wàá lè máa mọ àwọn ìpèníjà tí ó lè dojú kọ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin obìnrin ẹ máa ṣe ìwádìí àwọn èèyàn rí ẹ̀ṣẹ̀ ń gbègbèsẹ̀ nípa àti mari ẹ ṣèwádìí ọkọ tẹ́ fẹ́ fẹ́ ẹ ṣèwádìí ìyàwó tí ẹ fẹ́ fẹ́ kí ẹ lè mọ irú ìyàwó irú ẹ̀dá tó jẹ́ irú ìpèníjà tó lè dojú kọ ẹ̀yin náà lè tètè mọ solution fún un. Hmm. bí sista wa ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn experience ni mo ní ṣùgbọ́n nítorí àkókò tí ó gbà mí láyè. a sì tún gbé yín wá sórí ètò yìí ẹ pè nọ́mbà yín fún wa fún àwọn ènìyàn tó bá fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ yín lórí ọ̀rọ̀ yìí sáà so that a lè pin ní nọ́mbà yín. Eh, nọ́mbà tí ẹ lè pè ẹ lè pè mí lórí whatsapp tẹ bá pè dàrẹ́ẹ̀tì báyìí kò ní lọ ó sì máa tó bóyá parí oṣù méje tó padà sí nàìjíríà ẹ pè sórí whatsapp tàbí kẹ mẹ́sẹ̀gì lórí sórí whatsapp ní plus two three four. plus two three four. three three seven zero. seven zero. two six. two six. two five. two five. so ẹ jẹ́ kí n pín ní nọ́mbà yín ẹ má ti pè wọ́n báyìí wọ́n tán bá ti kúrò lórí afẹ́fẹ́ ẹ lè láǹfààní láti pè wọ́n plus. eight zero three yes mo tiẹ̀ ti kọ́ sílẹ̀ síbì kan bì eight zero three three seven zero two six two six two six five sorry ẹ bá wo sàánú ìmọ̀ bóyá ẹ̀yin náà wà lórí afẹ́fẹ́ pẹ̀lú wa ẹ bá wa wò ó o ní a ti kò correct tàbí ok three mẹ́ta. mo ẹ má bínú. instead of twenty second twenty seven. ẹ ah, tí mo lò go ni ìgò ni mò ń lò two three four eight oh ó yẹ ẹ máa pè bẹ́ẹ̀ yẹn sà. two three four eight zero three three. bẹ́ẹ̀ni. seven zero. seven zero okay. okay. so Ẹ ignore nọ́mbà àkọ́kọ́ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n delete ẹ̀. Okay. Okay. Dáwà ẹ ṣé mo dúpẹ́, ẹ pé àpè yẹn jẹ́ wa, ojú ò ní tì yín, a ó máa rí yín bá. Ẹ bá wa ṣàdúrà fún àwọn èèyàn wa kó tó di pé ẹ̀yin máa máa lọ. Kó tó di pé mo ṣe àdúrà, ẹ̀yin tẹ́ bá ń rí àmì tàbí àwọn àpẹẹrẹ wọ̀nyí, tẹ́ bá ń màá ṣe màá ṣe àlàyé fún yín màá gbà yín ní àmọ̀ràn so fún irú àwọn ìgbésẹ̀ tẹ̀lé gbogbo ẹ̀yin dájọ́ sí ìdòdó yìí mo dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín pàápàá mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ẹ àyọ̀ká. àyọ̀ká hmm. mo really mo appreciate yín. Eh, àṣẹ olódùmarè ilé yóò ní dáa. àmín jésù àmín àmín. ẹ̀ ní sọ ọkọlù ẹ̀ ní sọ ìyàwó náà àyàtọ̀ náà tó káàkiri. Àmín olúwa olúwa. Àmín àmín àmín ọlọ́run. Ẹ ṣeun sà ẹ á fi yín lẹ̀ báyìí á tún máa pàdé láyọ̀ àtàlàáfíà ẹ ṣé gan ni o àdúpẹ́ ẹ ṣé sà tó ẹ̀yin èèyàn wa lé ọ̀rọ̀ ẹ ti gbà ọjà yóò sọ là níyàwó ọ̀run wà ọmọ ọ̀run wà ọ̀nà tá a lè gbà ṣẹ́ ogun yìí pé ẹni tó bá ní ọlọ́run kó ké pe ọlọ́run ẹ̀ dáadáa ìwọ tó o bá jẹ́ mùsùlùmí òdodo pé àwọn àáfàá pé nǹkan tó notice tó notice rèé pé báwo ni ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà pé ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ kìrìsìtẹ́nì pé pásítọ̀ wọ́n ṣe deliverance fún yàn àwọn celestials ni wọ́n lè ń di ẹrù ẹgbẹ́ or something like that ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé pé àwọn títí ìmọ̀ràn làwọn dáàdì wa ti gbà wá yẹn nọ́mbà wọn la ti fi because mo sọ lóòótọ́ ló wà ṣùgbọ́n ká tún máa lọ lórí ètò yìí mo ní ọ̀rọ̀ kan tàbí fifteen minutes is a bẹ́ẹ̀ ni is a dangerous spirit sister Eileen oh it's real tí n bá sọ pé real it's real ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ yẹn hmm. ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ o ẹ bá mi ṣí ẹ kìíní ẹ kí ló ṣẹlẹ̀ lẹni ó yẹ ká ẹ kí á kíra wa palm sunday akúsinmi èmi ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ láyé ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ tí mo fẹ́ kẹyìn èèyàn ọba kẹ bá mi dá sí i kẹ bá mi kẹ pè wọlé kẹ bá mi fi ọgbọ́n àgbà kẹ bá mi fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ náà bọ́rọ̀ náà ṣe lọ nìyí arákùnrin kan ló ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ sísá ẹlẹ́yìn náà ẹjọ́ mà ṣé wọ́n gbọ́ mi dáadáa ẹ bá gbọ̀sán lọ́wọ́ bá níyànjú ní next week lágbára ọlọ́run ẹ bá mi show some love tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ọkùnrin kan ni ó wà nílùú nàìjíríà ó ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ yìí ń ta ọjà thank you very much it can destroy lives and home bẹ́ẹ̀ ni Then, thank you very much sir ọba àṣà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ẹ god bless you ọkùnrin kan ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mọ́mí ìtànà ògo níbo lẹ wà àti ní ìsinyìí ẹ láǹfààní láti pè sórí whatsapp nọ́mbà tí a pín nìyẹn òun ni ẹ máa pè sí ẹ lè pè sórí whatsapp wa láti bá wa dá sí ètò yìí báyìí tí ẹ bá lè pè sórí mobile ok princess mi you are welcome ma ẹ káàsán a ti kọ orin bí ó dàbí àlá látàárọ̀ òun la fi bẹ̀rẹ̀ ètò yìí àwọn náà ládẹ̀ tó fi parí ẹ̀ láṣẹ Èdùmàrè ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré fún wa ní ọ̀rọ̀ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni in fact wọ́n dúró dè mí pé káwọn èèyàn wá bá wa dá sí ètò náà kó tó di pé wọ́n máa gbé ìgbésẹ̀ yìí torí ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe eléyìí ń ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ nílùú nàìjíríà ó ń ta ọjà mi ní sọ̀rọ̀ ọjà tí ẹni náà ń tà ṣùgbọ́n ó ń ṣí ṣọ́ọ̀bù ńlá fún arábìnrin tó ń ta ọjà lóríṣiríṣi you are welcome ma mo rí yín o ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mọ́mí kò fọ́ happy birthday to you and to your ṣe dọ́tà ni àbí son ma a kú ìsinmi èní ma ẹni wá ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé ma ó ṣí ṣọ́ọ̀bù ńlá fún arábìnrin yìí ìgbà tó ṣí ṣọ́ọ̀bù yìí fún kò sì torí pé òun ṣí ṣọ́ọ̀bù fún kò sọ̀rọ̀ láti máa ṣe ẹ̀ ẹ̀tọ́ lítà à ń sọ yìí èmi ni ọ̀gá wíyẹ̀ ni èmi ló ń jẹ provision ni èmi ni everything ló ń ṣe fún arábìnrin yìí tí kò fẹ́ kó fi ọwọ́ kan owó tó ní nínú ilé rárá. ó lágbára lẹ́yìn bíi oṣù mẹ́ta àbóṣù mélòó kan tó ṣí fún arábìnrin yìí wọ́n notice pé ṣọ́ọ̀bù ń joro <laughs> wọ́n notice pé ṣọ́ọ̀bù yẹn ọjà inú ẹ̀ ti ń lọlẹ̀ wọn ò dẹ̀ rí pé wọ́n replace ẹ̀ pẹ̀lú ọjà míì nínú ṣọ́ọ̀bù yẹn ọkùnrin yẹn wà wọ́n ìdó béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ wípé kí ló fà á tí ṣọ́ọ̀bù yìí ń joro òun ò gbowó lọ́wọ́ ẹ̀ o ò fowó ṣe nǹkan kan nu ilé òun lòun ṣe gbogbo bùkátà yìí ìyàwó ò rí ọ̀rọ̀ kankan sọ sí ọ̀rọ̀ tí ọkọ yìí sọ eléyìí is a real life story kì í ṣe àròsọ rárá kódà wọ́n ń dúró de ìmọ̀ràn èmi àti yín kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ báyìí. ó wá ọjọ́ kan lóbìnrin bá lọ ṣọ́ọ̀bù bó ṣe ń lọ sí ṣọ́ọ̀bù ọ̀rọ̀ oṣù méjì síkùn sọ́rí ọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì lọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí o ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lóbìnrin yẹn bá lọ sí ṣọ́ọ̀bù gẹ́gẹ́ bó ṣe ń lọ sí ṣọ́ọ̀bù ní ọjọ́ Jímọ̀ lọ́jọ́ náà bọ́ sí ìgbà tó dé ṣọ́ọ̀bù ẹ̀ àwọn ọlọ́pàá wá gbé àwọn ọlọ́pàá gbé wọn gbé lọ station wọn ó bá ránṣẹ́ pé ọkọ ẹ̀ pé dájì wá ẹ má ní báyìí báyìí tó ṣẹlẹ̀ níbẹ̀ ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kọ́kọ́ ṣàtò ráyè débẹ̀ ó tó bí aago mẹ́rin ìrọ̀lẹ́ ṣe ń fọ́lò mi ṣe ń gbádùn mi o tẹ bá ń gbádùn ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n rọ́wọ́ yín o torí mi ìmọ̀ bóyá bóyá nẹ́tíwọ̀kì yìí ó sì ń ṣe bó ṣe ń ṣe ẹjọ́ so nígbà tí ọkọ dé station ọkọ béèrè pé ah kí ló dé tẹ mú ìyàwó òun sílẹ̀ síbí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn policemen tán bá níbẹ̀ wọ́n ní kàn bi madam léèrè ìdí tí àwọn ṣe mú wọn wá síbí. ok ma madam ìwọ ìyàwó mi kí ló ṣẹlẹ̀ tó fi di ọ̀rọ̀ police station ní madam sọ ẹ́ òun rẹ̀ pa àwọn èèyàn bá wọn owó lọ́wọ́ àwọn gbèdílé láńtà àbí nǹkan kí ni tiẹ̀ láti báwọn èèyàn yàwó èèyàn mélòó ló wá bá yáwó wọn léèyàn méjì àwọn tó dẹ̀ ní owó wọ́n ti ń béèrè owó kódà nínú ọjà tó wà ní ṣọ́ọ̀bù gan wọ́n ti fẹ́ tà tán because ó ń láti san owó olówó ní certain time. ọkùnrin wa mi kanlẹ̀ ni pé ìgbà tírú ẹ̀ ṣẹlẹ̀ ó fi tóun létí gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ tó fi bá èèyàn méjì ya owó owó èlé èyí owó wọn san padà fún ẹ níbo ni wọ́n ti fẹ́ rí owó báyìí àwọn tó dẹ̀ ní owó dúró ní station wípé bí wọn bá san owó àwọn fún àwọn kan pé àwọn ò ní jẹ́ kán fi madam sílẹ̀ ní police station ibi tó ti wá kan ẹ̀yin ara lélẹlẹ yìí o ọkọ lòun ò lè sanwó o pé òun kò ní owó ọ̀hún máa san òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ for the first time ni. ẹ jọ̀ọ́ àwọn fámìlì ẹ̀ nìkan lọ pè kó wá san owó in tó wá ń jẹ́ ìbéèrè tí wọ́n yìí kó san owó àbí kí wọ́n ti ìyàwó mọ́ torí wọ́n ti ẹ̀ fìyàwó lẹ́nà anyway kí ìyàwó sì wà ní police station ìyàwó sì wà police station báyìí o tàn tí ìfìyàwó sílẹ̀ ipe owó ọmọ ẹ̀ ìyàwó yìí dẹ̀ ti bímọ márùn-ún sorry mẹ́rin fún ọkọ wọn á ní pé tí ọkọ yìí bá tiẹ̀ wá san owó yìí tán àbí tí fámìlì ẹ̀ bá san owó yìí ṣé kí ọkọ yìí tẹ̀síwájú láti máa fẹ́ ìyàwó yìí lọ ni àbí kó kọ ìyàwó yìí sílẹ̀ nítorí pé kò ṣòótọ́ pẹ̀lú ẹ̀ because òun bìlífù pé ìyàwó tó ṣáájú nǹkan bá ìfọ ó lè pa ó wà ní ìmọ̀ lè fẹ́ gba arákùnrin tí wọ́n mú ìyàwó ẹ̀ sí police station ṣé kó san owó yìí ni àbí kí ó sì fìyàwó sílẹ̀ káwọn ẹbí ìyàwó wá sanwó ibi tí ọ̀rọ̀ rẹ o ẹ bá wa dá sí wọ́n dúró dè sí yín o kí ni kárákùnrin yìí kò ṣe kò jẹ́ kò ṣe jẹ́ ẹ bá wa dá sí ẹ pè wọlé sí orí o oh seven five o oh seven two seven two six o oh six zero seven five zero seven two seven two six o six ẹ lè pè sórí WhatsApp náà ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ẹ lè pè wọlé anywhere tẹ́ bá wa dá sí ètò yìí kò jẹ́ bó ṣe jẹ́ à ń dúró de ìsín mọ́mí adéjọkẹ́ williams ẹ̀ka sọ́mà happy palm sunday nígbà tá a bá ń dúró de kọ́ọ̀lù yín ẹ jẹ́ á gbé orin àwọn mọ́mí wá sí à ń dúró de kọ́ọ̀lù yín o kẹ́ bá wa dá sí ètò náà pé ta ni kí ni ọkùnrin yìí kò ṣe sister eileen ẹ pè wọlé o. ẹ bá wa dá sí o. dé àsìkò yìí mà yes ma <laughs> happy palm sunday ma àìmí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé mà ẹ ṣé mà. nọ́mbà jáàmù ara wọn ẹ gbé láti bá a fi gbọ́ nǹkan tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí mà. Bẹ́ẹ̀ni. so ẹni pé kí wọ́n dáríji arábìnrin yẹn bẹ́ẹ̀ ni bọ àìṣòótọ́ ọbẹ̀ ń kọ́ àìṣó èèyàn eh, wọn ni kò sí volume eh, ẹ má bínú sí mi kò mọ́ mi lára mi tí ìgẹ́ tiẹ̀ ni o à ń ṣe díẹ̀díẹ̀ ni o àwọn èèyàn láwọn ò gbọ́ yín dáadáa mo wá fẹ́ mo wá fẹ́ sọ ń tẹ̀ ń sọ fáwọn èèyàn wa. Hmm. Mm. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Máa wù náà ìyá náà ti dùn ún náà sóò kó kúkú sílẹ̀. ok ẹ ṣé mà ẹ ṣé mà ẹ àmì ọlọ́run àmì ọlọ́run mà ẹ jẹ́ kí n ṣàlàyé ó dàbí pé a ṣì wà lẹ́nu pa a ṣì ń kọ́ṣẹ́ lórí ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yìí lọ́wọ́ wọ́n ní pé kí ọkùnrin yẹn kó dáríjì ẹ ṣé gan ni mà ẹ ṣé mà à ń retí kọ́ọ̀lù àwọn mọ́mì wa tí wọ́n pè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ lè bá wa pè wọlé ńsìn wọ́n ní pé kọ́kọ́ kó dáríjì wọ́n ní because ó ti bímọ mẹ́rin fún ọkọ yìí ó dẹ̀ sì wà látìmọ́lé pé arábìnrin ti kọ́ ẹ̀kọ́ tó ẹ jọ̀ọ́ ẹ̀yin dádì wa ẹ jọ̀ọ́ sà èmi náà bá wọn bẹ̀bẹ̀ ẹ dáríjì wọn wọ́n ti kọ́ ẹ̀kọ́ tó ẹ wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe ẹ mọ̀ ó ti wà nínú rẹ́kọ̀dù ń sì pé mọ́mì ti lọ sẹ́wọ̀n kò sí kékeré ẹ̀wọ̀n wọ́n tì wọ́n mọ́lé o wọ́n tì wọ́n mọ́ gbangba o wọ́n á sọ pé wọ́n ti ìyá yẹn ti lọ ẹ̀wọ̀n rí ẹjọ́ sà ẹjọ́ ojú òní tì yín torí tó bá pé rí ìkòkò wọ́n á pé rí kinní kan tó fi pè é ẹjọ́ ẹ lè bá wa pè wọlé ń mọ́mì wa a ní ìṣẹ́jú mẹ́wàá péré kí ni ẹ sábà dá sí lórí ẹ ẹ princess ẹ lè pè wọlé ń sìn ẹ lè pè wọlé mà ẹ lè pè wọlé mà ẹ bluetooth yẹn ò tí ì pick up but a máa a tún get ẹ next week jù báyìí lọ corona ló jẹ́ ká dúró lé báyìí so ẹ má bínú sí wa ẹ má bínú sí wa eh, ẹ má bínú sí wa so ẹ lè pè wọlé nísìnyìí um, eh, happy sunday ma mumi adéjọkẹ williams Hey ma nǹkan tí a sọ in case fún àǹfààní àwọn tí wọn ò bá gbọ́ wa tẹ́lẹ̀ tán ẹ̀ṣẹ̀ gbọ́ wa ó ní pé arábìnrin kan kò sọ fún ọkọ ẹ̀ kí pé òun bá èèyàn yáwó ọkọ dẹ̀ nìyí wọ́n ti wá mú obìnrin lọ police station sí yìí o ọkọ wa lòun ò ní san owó gbèsè yìí because òun ò mọ̀ ń pa ẹ̀ nǹkan tá a wá pè èyàn èèyàn wa fún ni pé ṣé kọkùnrin san owó yìí because obìnrin tó ti bímọ mẹ́rin fún ni ni àbí kò filẹ̀ káwọn ẹbí ẹ̀ dá sí i alájà sábà ìrọ̀rùn màmá mi ẹ̀ka sàn á kù sí mi èmi ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹjọ́ ẹ bá wa pè wọlé kí ni kárákùnrin yìí ṣe ṣé kó gbàgbé ẹ àbí kó jẹ́ káwọn ẹbí ẹ wá san gbèsè yìí ṣé kó tẹ̀síwájú láti máa fẹ́ obìnrin yìí lọ ni àbí kó kọ̀ sílẹ̀ ìmọ̀ràn yín ni arákùnrin yìí dúró dè mọ́mí Helen akíngbùdùgbé wọ́n ti sọ fún wa wípé kọ́kùnrin yìí kí ó dáríjì ìyàwó ẹ̀ wípé after all wọ́n ti jẹ̀yà náà ní pírẹ́ kó san gbèsè yìí kó jẹ́ kí life goes on àwọn náà ti lẹ́ẹ̀ni lẹ́yìn wọn nìyẹn ẹ lè dá sí mọ́mí fún mi babájídé ah why not ká ẹ lè dá sí náà la ṣe gbé kalẹ̀ a kàn ní ìṣẹ́jú márùn-ún báyìí ẹ nọ́mbà náà ti ń pè wọlé báyìí hello mọ́mí wa ẹ káàsán mà àlàáfíà ni mà à ń try láti wò ó bóyá ó máa work pẹ̀lú bluetooth yín ni kí àwọn èèyàn lè gbóhùn yín mà but ẹ jẹ́ á máa gbóhùn yín lọ mà. yes. kí ọkọ ẹ kó dárí jì kò síbi Mm. The both sides know themselves. Mm. So in other words, ọkọ náà kò fọwọ́ kò fọwọ́ sí kò fi fàmọ́. Irú ìbáwí wo lẹ́yìn fẹ́ fún arábìnrin yẹn mà? Olúwa ti rú àmọ́ ni. Because dáàdì ní pé èèyàn tó ṣe bẹ́ẹ̀ yẹn lè pa àwọn. Hmm. so kí dájì kan let go kan jẹ́ kí kan dárí kan san owó kan dẹ̀ continue life fún wọn. ẹ ṣé mọ ẹ ṣé mọ mi wá Ọlọ́run á pọ́n yín lé ẹ ṣé gan ni sà ilé tí yín náà ní dàrú ẹ ẹ sàn á gbà pé kan sí nísìnyí ẹ ṣé mọ́mì mo dúpẹ́ lọ́wọ́ yín ìpè ẹyọ kan ló a máa sí kó tó di pé a tẹ̀síwájú ẹ wọ́n ní dádì gan ẹ̀yin náà lè ṣàṣìṣe yìí o kò sí ẹni tí àṣìṣe ò kọ́gbọ́n kò dẹ̀ kan ọjọ́ orí ẹ jọ̀ọ́ ẹ ẹ bá wa dáríjì wọ́n tó bá yẹ pé kan nínú àwọn ọmọ wa ló ṣe ń kọ́ kí la fẹ́ ṣe so ẹ dẹ̀ ti mọ̀ páwo obìnrin dẹ̀ rèé bíi bíi ọmọ kékeré náà là ń jẹ́ lọ́wọ́ yín ìpè kan ló kù mọ́mì wa ó dà pé mọ́mì fún mi Babájídé ló pè màá pè nọ́mbà wọn padà nísìnyí wọ́n fẹ́ bá wa dá sétò yìí ni kó tó di pé a ní di program yìí. she paid money so their life <laughs> both him and her family. Hmm, ọ̀rọ̀ dẹ̀ lálájà tún sọ yìí o mò ń bọ̀ wá ka mẹ́sẹ̀gì alájà ẹ jọ̀ọ́ mà mo fẹ́ ẹ ló mà ẹ jọ̀ọ́ ẹ bá mi lò ó ẹ bá mi lò ó diverse yẹn ẹ bá mi lò ó kọ́sẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ ẹ bá mi lú ẹ mo sì ń gbọ́ ohùn mi mà. mo ń yín mà ẹ jọ ní ìṣẹ́jú kan kí ni sọ sọ́rọ̀ yìí mà. yes ma. Um, mo fi bẹ àwọn dábì yẹn o mm. iṣẹ́ wọn ò bàjẹ́ o èṣù kò ní wọ inú ilé wọn. Hmm. bí nǹkan tí ìyàwó wọn ṣe ó bàjẹ́ ṣe mọ̀ trust là ń pè ní marriage. Ah, eh. kò dẹ̀ gbowó lọ́wọ́ wọn. Hmm. so trust yẹn ó ti bàjẹ́ bẹ̀ẹ̀ àtúnṣe ṣì wà mọ́ hmm. àtúnṣe tẹ́mi máa sọ fún wa ni pé tí àwọn ọ̀daràn yẹn bá lè ṣàánú kí ìyàwó wọn kúrò nílé. ó lè wá lọ fi ìbọn.

Ah, tí ò tó ní tí ò bá ní tẹríba hmm. tó bá ní tẹríba ó máa ṣàtúnṣe fúnra rẹ̀ á dẹ̀ bèbè á dẹ̀ tọrọ ìdáríjì tó hmm. ṣe mọ̀ wọ́n ti bí ọmọ mẹ́rin ọ̀rẹ́ jì. bẹ́ẹ̀ni. nǹkan tẹ́mi ṣe ń bẹ̀bẹ̀ nìyẹn àwọn ọmọ yẹn kọ́ wọ tẹ́lẹ̀ dá àwọn ọmọ mẹ́rin tó wà lọ́wọ́ wọn yẹn. ẹ ṣé mà ẹ ṣé mà. inú tí ò ní bí ẹ ṣé mà ẹ ṣé mà ẹ̀bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ló wọn sọ pé ó ṣe rí o. ìfẹ́ hmm, ẹ ṣé mà. ẹ ṣé gan ni mà ẹ ṣé gan ni mà ẹ ṣé mà o àmì Jésù àmì Jésù ẹ ṣé mà. Esmat Adenike Governor Akunde and family should pay the money. Hmm. tún rí yẹn sọ So that their life continue. So their life continue. For the sake of the four children. Pé òun gan ti lẹ́ẹ̀ ní lẹ́sìn yẹn. So mo wá fi àsìkò yìí bẹ ẹ̀yin dádì wa See, if fi ọ̀rọ̀ náà me, a Ẹ a ẹ dáríjì we ever want bá wọn san gbèsè náà. Ẹ sọ me mi pé wọ́n wọ́n ti jẹ gbèsè bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ rí àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn ti happen rí ẹ wá wo sake yẹn ẹ tún wá wo sake àwọn ọmọ yín ṣó ti yẹ yín and for the sake of your own marriage ẹ tùrò yẹn náà wípé kò síbi tí ṣe ò ṣẹ̀ sí tó bá yẹ pé ó ṣẹ̀ sórí ó ṣẹ̀ sórí lẹ́ni ni ó lè ṣẹ̀ sápá lọ́la ó lè jẹ́ ọjọ́ tí ń gan ni ó máa ṣẹ̀ sí níjọ́ kejì so ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì wọn ojú ò ní tì yín ilé yín ò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ wà pẹ̀lú mi lórí ètò yìí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ mọ́mì wa ẹ má gbàgbé orin mọ́mì wa ìtàn náà ògo ó sì ń lọ ní orí YouTube lọ́wọ́lọ́wọ́ jẹ́ ó dàbí àlá òní orin náà jẹ́ ó dàbí àlá jẹ́ ó dàbí àlá ẹ bákan náà ẹ má gbàgbé láti subscribe sí channel tèmi náà lórí youtube tọkọtaya lètò tọkọtaya lètò ẹ bá mi lọ síbẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run mọ́mí princess pé I take the husband to forgive the woman and they should continue their life and he should help her to pay the money ṣó ti yẹ yín sà ẹ jọ àwọn abiyamọ gangan ló ń sọ̀rọ̀ níbí lọ́wọ́lọ́wọ́ pé kẹ́ ẹ dáríjì wọ́n ẹ má gbàgbé pé èmi ni wọ́n pè ní ọmọlára ayẹ bọ́dà tó kalẹ̀ sílùú Manchester ilá ọ̀ràngún ni ilé bàbá tó bí mi lọ́mọ ilé bàbá mi náà ti ń dádé tí wọn kì í fowó ra dé ẹ bákan náà ni mo ti yà ní Ìbàdàn Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú àwa ló máa jẹ̀gbín jẹ̀ kára ń àwa ló máa fi kára ń fọ́rin mu Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá bẹ́ẹ̀ ni mo bá wọn fẹ́ wọn ní Jẹ̀bú ìmórí I love you so much ẹ stay blessed ó tún di ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé pé tọkọtaya lè tò ẹ̀yin tí Olódùmarè wà ní ìlú Canada bí mo ṣe sọ ẹ lọ béèrè nípa bí wọ́n ṣe ń ṣe fish pond investment bẹ́ẹ̀ ṣe lè invest owó yín tẹ́ ò rí owó tẹ́ ò sì rí èrè nọ́mbà wọn òun láti gbé sí ojú òpó mọ́mí Ellen akíngbèlú gbé jp mi ọjọ́ wednesday wednesday ni ètò tiwọn náà ní agogo mẹ́rin same thing with straight to the point ní aago mẹ́sàn-án alẹ́ straight to the point pẹ̀lú àǹtí ayọ̀ ẹ jẹ́ kí a máa fi gbogbo àsìkò yìí ṣe ìgbádùn ẹ má dẹ̀ ká gbàdúrà ẹ ká má gbàgbé pé àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì láti lè bá ọlọ́run rìn gbogbo ìwọ tí ọkọ ọ̀run tàbí aya ọ̀run yọ lẹ́nu tó mo gbàdúrà wípé olúwa tó ní ọjọ́ òní á tú gbogbo wa sílẹ̀ a ò ní dààmú ẹ má gbàgbé pé àríkí Pennywise ló dáṣọ sí mi lọ́rùn o àríkí Pennywise ló ní kí n máa wọṣọ yìí wá sí orí ètò tọkọtaya gbogbo ìpolówó tí ẹ bá fẹ́ ṣe ẹ pè orí nọ́mbà tí a pín nìyí ẹni ìpolówó yálà ní nàìjíríà ni àbí níbikíbi tí ẹ bá wà a ó polówó ọjà yín fún yín ní owó pọ́kú ẹ pè wá ó dìgbà kan náà ó tún dọjọ́ mẹ́jọ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ire ni ojú owó ń rí ire lójú wa ó rí o.